يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إليكم عبادات العشر الأواخر من رمضان أصبحنا الله سبحانه eléyìí tó sọ fún àwọn ẹni tí wọ́n takò sílẹ̀ ọlọ́run ọba fúnjọsìn àpàjù lọ sí mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan ọba adẹ́dà sọ fún wọn wípé ẹ kò gbọdọ̀ farahàn àwọn ará ilé nígbà tí ẹ bá takò sílẹ̀ ọlọ́run ọba fúnjọsìn ìyá àìbá ẹ̀dọ́gba ẹ̀yẹ rúkẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa ibi nítorí ìjọsìn ni ọba adẹ́dà fi dá wa gbogbo ẹ̀ tó bá jẹ́ dáníyàn ọgbọ́dọ̀ ọmọ ìjọsìn tọ́tọ́ tọ́tọ́ gẹ̀ lákòókò kọ̀ọ̀tọ̀ irú àkókò táwa yìí èyí tó ṣe yí pé láti gbàtà bá ti sinú ní ọ̀la àkókò tó ṣe ń jì sí bọ̀ tẹ́lẹ̀ yìí pẹ̀lú yìí tí a fẹ́ máa sùn ká mẹ́wàá tó fẹ́ yìí ní Ramadan ìbádọ́lọ́ àwọn ìjọ ti kẹ́kẹ́ pàtó èyí tó ti yí pé a gbé sínú mẹ́wàá tó fẹ́ yìí ní Ramadan Al-Imam Bukhari rahimahullah wọ́n nínú kíra wọn ọkọ̀ síbẹ̀ yìí pé báwo lè amal fil ashr al-awakhir min Ramadan iṣẹ́ wo làá máa ṣe nígbà tí a bá wà nílé wa gbẹ̀yìn ọ̀rọ̀mọdọ́ Al-Imam Muslim rahimahullah rahimahullah ta'ala òun náà kọ́ sínú tíra rẹ̀ oníbà ẹnu ní abáwọlé ìfẹ́ sọ nípa al-ijtihad fil ashr al-awakhir min ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ wà gbẹ̀yìn ní oṣù Ramadan látọ̀dọ̀ yàrá àìsàn ọ̀dẹ̀ ọlọ́run قال النبي صلى الله عليه وسلم إذا دخل العشر في مواقع رمضان قوله شد مجزاره يوسف أنتر يوسف أقل أموال يوالوريا وأحيا ليلا هو أجي يوجي ولوريا أمال يوالوريا وأيقظ أهلا يوسف جاء على ليلا إلى قوامي سمام مسلم بقوامي látọ̀dọ̀ ya wa àyíṣà ọjà ọlọ́run tààlà àìsà wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́run àyíṣà ọ̀sọ̀lá ọjà tó fi yí pé ìyàjẹ́ tẹ́lẹ̀ ìlú fìlà áṣẹ́lẹ̀ àwọn àṣẹ ní máa ń ṣe ìgbìyànjú nímẹ̀wàá gbẹ̀yìn Ramadan máa na ìṣẹ́ ìlú fi ẹ̀wọ́ ìlú irú ìgbìyànjú tí ì ṣe bẹ́ẹ̀ láwọn àkókò náà yà lọ sí. ìyá ìgbà أما في أسوأ النبي صلى الله عليه وآله وسلم أسس أو أجمع وتبين رمضان بأعمال فلا وسيلة تدريب سيد الأدلة عباد الله لما وقتوا في شكاره وهنا لقاطات بتحيا ليلى ورورة أيه ولتمارا لكي gbogbo olùyẹn ní bá fi sílẹ̀ fílà tá a bá ti bọ́ sínú mẹ́wàá ìròyìn ọ̀mọ̀dọ́. ṣùgbọ́n mo dáa lè fi sọ yẹn bẹ́ẹ̀ yẹn yẹn òun lọ́rọ̀ sí àwa àìsà rọ́dí ọlọ́dún dára àìsà àrùndọ́ha tí wọ́n sọ nípa báyìí wọn ìdí ọlọ́run sọlọ́lọ́ọ̀mọ́ àlejò ìpè kò kí n rí látàlẹ́ ìdìdì mọ́ṣúmọ́. àjọ tí pé tùmọ̀ rẹ̀ ní ilé gbogbo ọ̀pọ̀lọpọ̀ òru mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́ọ̀nù àdébí sallallahu alaihi wa sallam àmà tètè dàtìlà. nítorí bẹ́ẹ̀ gbogbo àwọn àtúnṣe ibà máa ń kí ásámú tẹ́lẹ̀ káàkiri lára rẹ̀ kù tẹ́lẹ̀ káàkiri ẹ̀jú kásàpá tètè tọ́lọ́ bá ti fún wa lágbára wọn. هو المصنف الإمام أحمد رحمه الله لقد يرى عائشة رضي الله تعالى عنها ونسير النبي الله عليه وسلم ولا وقوجه في هو في رمضان àdébí sọlọ lọ́wọ́ àlùfẹ́lá yọ ọ̀yẹ́ lẹ́fílà yóò sùn ṣùgbọ́n tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn rọmọdún ṣàpọ̀ apapamọ́ra á sì ìgbìyànjú tó tún lágbára wọ́n ṣẹ́ta níbi ìdílà ọ̀ á tún bá bẹ̀rẹ̀ bí ó lè. ẹ wá rí bó láti wá lu ọ̀rọ̀ yìí pẹ̀lú yípa tó bá àdébí sọlọ lọ́wọ́ àlùfẹ́lá àṣeyà rẹ̀ ìlà òru rẹ̀ ní máa ń ṣí ilẹ̀ ìyẹn ní pé á fi fi náà àti ní sọ yípa tẹ́lẹ̀ sọlọ́wọ́ àgbàlá kọ̀ọ̀tún náà fẹ́ láti gbogbo ẹ̀yẹ ṣááyé kò ní sùn títí tí omi nàìjíríà. àwọn olùmọ́jọ́ yìí wá ìpele yẹn wáyé ní ẹ̀ bá lè sọ ìrọ̀ ìṣááyé àti àwọn àtúbà rẹ̀ ní ẹ̀yẹ ní ìjọba. ẹ̀yẹ ló ní ọlọ́wọ́ ọba. nínú ìjọsìn èyí sátẹ́lẹ̀ sọlọ́wọ́ àlejò tó fi sẹ̀ta mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́ yìí. a sọ níbẹ̀ yìí pé wàhálì kọ́dọ̀ àìyá àti àwọn ará ilé rẹ̀ ìtumọ̀ ará ilé náà gbàlérò òun náà làwọn ìyàwó rẹ̀ yóò jì wọn kìí ṣe pé yóò jì wọn lásán ẹ̀wọ̀n pé títí táwa máa ń sí àwọn ìyàwó wa kí wọ́n lọ rú bàlá ni àbí kí wọ́n gún yẹ̀wò fún yẹn bàbá jùlọ sáré báyìí wọ́n ti sáré yẹn lòun kẹ̀jẹ̀ yìí sàrọ̀ ọ̀sán kéèyàn fi ẹ̀jẹ̀ sáré wọ́n mẹ́wàá gbẹ̀yìn rọmọdún lápò gbọdọ̀ ló lẹ̀ ànábi sọlọ́lọ́ọ̀fà ayọ̀sọ̀lá á jẹ́ ara ilé rẹ̀ á àwọn ìyàwó rẹ̀ nílẹ̀ kíá ọ̀nà ìfìlà ni o. Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àdìmú nàbí sọ́ọ̀lì fi ṣe múrò ẹ̀wà ó ní máa ń ti àwọn ará rẹ̀ mẹ́wàá gbẹ̀yìn Ramadan. kódà wọn là níbi sallallahu alaihi wasallam ó lè tọ́jú lé títí Fàtímà àti Àlí ìtọ́wà lórí ọ̀nà táwọn. yọ máa ń kọ fáwọn méjèèjì pé àlàáfẹ́kù máa rìn fẹ́yìn méjèèjì òní dìde ní fọ́ọ̀nù mọ́lẹ̀ yá rìn fẹ́yìn náà wà á fi ṣe مثلا عبد الله بن عمر رضي الله تعالى عنهما قد تعرف أبو سيدنا عمر والخطاب رضي الله تعالى عنه طبعا تنتهي أوعدي إلى جيور أجي أورا لير لا تسير بلا يوم واقع الله سبحانه يقول واقع أهلك بالصلاة وانصبر عليها fara ilé rẹ látẹ ọgbìn òkú rẹ ti sùúrù ó fẹ́ pé wọn ò ní fẹ́ dìde bọrọ èèyàn ti sùúrù lórí ẹ ẹlẹmi ọba sọ wípé ẹ òkú lè òkú lè gbé ẹrù ẹ fẹ́ fẹ́ kó gbé ẹrù mi àyè ó ti sùúrù lórí ẹ ara ilé ò ní fẹ́ dìde bọrọ ẹ̀rí afáàtò bíọ́dún sọ̀rí rọ́ṣùmọ́mọ́lọ́ ọdún tẹ́mi ní fẹ́síjú tọ́ba ti ti pín mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọ́dọ́ wọlé ọ̀hún náà ní kó ń gbìyànjú lóru láti fi ṣe náfìlà tóun ti jí àwọn aráalé àti àwọn ọmọ láti ṣe náfìlà pàápàá jùlọ àwọn ẹni tí wọn bá ti lágbára láti kírun. ya ibadallah aṣọ fún wa nínú àwọn ìjọ sí èyí tá Nabi sallallahu alaihi wasallam tó fi dá mẹ́wàá gbẹ̀yìn Ramadan yìí sàlẹ́sà aṣọ sílẹ̀ ìgbé ṣẹ́ńtà lè ṣe rà ó. Ànábi sallallahu alaihi wasallam bá ń tẹ̀rẹ̀ aṣọ òkòlè. ṣé tùmọ̀ rẹ̀ ní ọ̀gbọ́n ọmọ kàtẹ́rẹ̀ lé kàkàkà ìtumọ̀ ẹ̀ nígbà tẹ́lẹ̀ sọ́lọ́ lọ́ àlùsọ́lá ọjẹ́ ẹ̀bá fáwọn ìyàwó kò dọ́dọ̀ àwọn ẹlẹ́dọ̀ rẹ̀ mọ́ inú kẹsí ó ndị kílé yẹn náà ní ayé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ bá ti sọ̀rọ̀ a rí bá dẹ́dà wọn máa kí fún un náà ẹ má sọ wípé ẹ fara ro àwọn ará ilé yín o nígbà tí ẹ bá takú sí mọ́sálásí fún ìjọsìn àti ìtumọ̀ rẹ̀ nìyẹn àti wípé gbà wá bẹ̀ tó wá ẹ̀wọ̀n tó ti fi wọ́n là mọ́lẹ̀ fẹ́gẹ́dá nínú hadith Anas Malik radiyallahu ta'ala anhu káàtẹ́ lọ́lọ́rọ̀ nù wọ́n là nẹ́bi sọ́mọ́ bọ́ màlù sọ́lá tọ́ba tí mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọ́dọ́ yìí iṣẹ́ nígbà tó bá di lọ́wọ́ àgbẹ̀ á dojú kọ ìjọsìn fọlọ́run ọba sùhánù. ìyá ìbádọ́lá nínú àwọn kẹtàwé yẹn máa tún sọ yípa nẹ́bí sọlọ́lọ́ àlùsọ́lá ó fi ṣẹ̀ṣà mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdọ́ yìí. òun náà ni kí sinú ní sàárì èyí tó máa ń pè láwẹ̀ àgbà ipò. ọwọ́ alátọ̀tọ̀ ya wà áyín lọ́rọ́ jẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ yóò máa ti nẹ́fílà yóò máa sùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti di mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdán ṣẹ́tẹ́ ní ìlà ọ̀rùn á fa àwọn ìyàwó lẹ̀ ọwọ́ àgbẹ̀ yìí pé yóò máa wá wẹ̀ láàrin irun méjèèjì ìyẹn mọ́gírìbì àti ìṣá yóò wá fi ìṣá àwọn yóò máa fi sàárì kájẹ ní hadithi ọjà ní ìfìtọ́lọ́rọ̀ tó rẹpẹtẹ ṣùgbọ́n wà tó لقد أبي هريرة رضي الله تعالى عنه رضي الله تعالى عنه ولد الله صلى الله عليه وسلم ألا ترى ساوي عجائبه ọ̀rọ̀ àwọn sọ̀hábà tí wọ́n gbàgbé àgbáyé kò èkó jẹ ẹ̀ka ni wọ́n máa jẹ ẹjọ́ kọ̀. Ànábi sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sọ́ láwá pọ̀. Wọ́n wá níbi ìbéèrè àtẹ́bí náà máa ń pè bẹ́ẹ̀. Ọ̀lọ́lọ́ ọ̀hún àlejò ọ̀sẹ̀lẹ̀ oríṣiríṣi ọlọ́wọ́ bá fi dáhùn lóhùn ní ife wà á yẹ kó mísìlì. Ta ló dàbí èmi nù yín? torí mi nìyí èmi máa ń sùn lọ́dọ̀ ọba dẹ́dà mi á mú mi jẹ á sì fún mi mu. àníbi sọ́kọ́ lọ́wọ́ àtàlá ni wọ́n bá kọ̀ fún yín tẹ́lẹ̀ tí tí wọ́n níbi máa gbà rà gbà yín kó ọyẹ jẹ́ àjọba gbà lọ. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n sàárì fún àtẹ́jọ́ ìjẹun ó ti ń sun kálukú. ẹ̀rí bóòtù ti yọ nìyẹn ìgbé rọ̀mọ́tọ́ ti àníbi sọ́kọ́ ọbẹ̀ ti sí àwọn àlè ń mọ̀ lọ́wọ́ wípé ẹ̀ lè gbà rẹ̀ àgbà yìí bò mẹlẹ́yìn ìgbà yẹn àlejò sọlọ́mọ́ àlùsọ̀lọ́m ọ̀padà tó sọ wípé ẹ má gbà rẹ̀ àgbà yìí bò mẹ́tọ́ bá jẹ́ gbèrò bẹ́ẹ̀ kó fi lè lágbára àti ṣèjọ́ tù kì í ṣe ìgbà rẹ̀ ń bẹ lóru òru gẹ́gẹ́ ni àkókò táwọn máa fi jẹun ọ̀sẹ̀ òun là ní jẹun tá a bá wà nínú àwẹ̀ èèyàn ní láti yẹ kó òun ṣe ìjọsìn bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ni yẹn fi lè jí pépé fún ìjọsìn ọmọ ìjàsí kó jẹ òun lọ́mọ máa kó ìrẹ̀wẹ̀sì bá tí ò ní jẹ́ kí ìjọsìn ẹ̀ lágbára dáadáa ó lè rọ̀ parúnṣẹ́ ó ń dé ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ pàpà jùlọ ní ẹ̀wà gbẹ̀yìn ọmọdọ́ ànábì sallallahu alaihi wasallam ọlẹ́dá wa gbèrò lọ fẹ́ gbarúfẹ́ àwẹ̀ bẹ́ẹ̀ tó ṣe yí pé oúnjẹ ọ̀kan náà ni ọmọ àjẹjọ́ kan fọ́lì wa pẹ̀lú إلى الصحابة كنت وما جاء في سعر سعر أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب إنه هو الغفور الرحيم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 ìbá ń wẹ̀ níbẹ̀ wá gbẹ̀yìn rọmọdán láàrin mọ́gbìlì sí ìṣá ṣùgbọ́n hadith yìí kì í ṣe hadith tọ́lá làbíà kájẹ ní àwọn olùmọ̀ sọlá mọ̀sọ́rẹ́ rọ̀mìmọ̀mọ̀wọ́ àwọn mẹ́tí mẹ́tí kí yẹn máa wẹ̀ ní gbogbo alálẹ́ láti gbàdá bá ti bẹ̀rẹ̀ mẹ́wàá gbẹ̀yìn rọmọdán tí ó fi parí wọ́n ní kí yẹn bá ń ṣe mọ́tótó yìí ìyẹn fi tẹ̀ ọlọ́run ọba tọ́lọ́ sọ yìí pé kó ló di lẹ́ka tó wà ní lẹ́kọ̀ọ́ yìí wá sí i sẹ́wọ̀n tó wọ́n bá tẹ fẹ́ máa yìí kẹ́ ẹ sọ sọ kẹ́ ẹ máa múra dáadáa kẹ́ ẹ má dọ̀tí mọ́sálásí nítorí ìfẹ́ wa kà ẹ̀ ní káàpù níbẹ̀ ẹ̀ rí àti pé ìsọ̀tọ̀ yẹn ká máa gbára lè yẹn yẹn o ẹ̀mí wọn ní ká máa múra dáadáa kájẹ ní hadithi káwọ́ lálàáfíà ṣùgbọ́n wọ́n tọ́ àlò mọ́sálásí kò gbé kájọ sí mọ́sálásí àbáwá kẹ́kẹ́ táwa mọ́sálásí kájọ nítorí pé ọ̀rọ̀ náà wà sùpáàdé tá a kà yìí ọ̀sọ̀ pé ẹ bá fẹ́ fẹ́ ẹ̀sìn káàbù ẹ bá sọ̀tọ̀ yìí mọ́. ṣùgbọ́n hadith tó sọ pé àmà rẹ̀ láàrin mọ́sálásí ti ṣá hadith tó ti gbé bọ̀ ọ̀lẹ́sẹ̀lẹ̀. ṣùgbọ́n táwa wá ń sọ̀sọ́ yìí ká má tó lọ́sọ̀ ọ̀tá nìkan á sọ̀sọ̀ ọdún tọ́lọ́ba adẹ́dàbọ̀jọ́ ìbámu ẹ̀rí aṣọ ọba yẹn ọlọ́wọ́ ọba bàbá tó sọ sọ́ọ̀ ta tó dáná inú alẹ́ ìdájí tó mọ́ olùkọ́ ti ọlọ́wọ́ òun lábàá sí bá ti ọlọ́wọ́ àpò àtìláyé kàkáyò pẹ̀lú bí lórí lọ. ìyá ìlú àdàlà nínú àwọn ìjọsìn èyí ti bẹ mẹ́wàá sẹ́yìn Ramadan èyí tá a mọ̀ máa nẹ́bi sallallahu alaihi wasallam tí máa ń gbé tí ẹ̀rí ti fi díẹ̀ múlẹ̀ òun náà ní alẹ́ ìdúrà ìtàkùn sílẹ̀ ọlọ́wọ́ ọba fún ìjọsìn wọ́n rí lẹ́nu nínú sàhìhàn nínú tíra ìmọ̀ kùmọ́rí àti muslim wàjúmọ́ lọ àdìsí àyíká wáyé lórí ẹ̀ ibà nàbì sọlọ́lọ́ àríwá ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní máa ń takú sí ilé ọlọ́run ọba ní mẹ́wàá lọ́sẹ̀ inú rọmọdọ́ bá nàbì sọlọ́lọ́ àtàlà ń fi ń fi nìyẹn láti láti ní dáàbò hàtà àtàwọn fáfọlọ́ àríwá ọ̀sẹ̀lẹ̀ sọlọ́ ọba fi gbẹ̀mí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àríwá ọ̀sẹ̀lẹ̀ kódà ó yí àwọn ìyàwó àtẹ̀lé ìjọba tó lọ ní àlè ìgbésẹ̀ jẹ̀lẹ̀ á àwọn náà tún ṣe àìsíkáàfù bá àjàgbó kájẹ̀ ní àìsíkáàfù obìnrin láwọn bá jẹ̀ kó tó wà lábẹ́ nínú bá jẹ̀ kó òun ní pé ká fọkàn balẹ̀ pé kò ní sí wàhálà ẹ wọ́n fáwọn òbí ni àwọn obìnrin míì wọ́n láwọn lọ sọ àìsíkáàfù nọ́ọ̀sì wọ́n bá ti máa lọ wọ́n máa lọ bá àwọn ọkùnrin Eh, ọ̀dẹ̀dẹ̀ sì tó níyọ̀ àbí oníyọ̀ wọ́n máa bá wọn ṣàwàdà tó débi pé rọ́pọ̀ ìtìkáàfù yìí ò ní padà sí mọ́. ọ̀wá nígbà pé ní ìtìkáàfù náà ó ti máa sáwọ́ síra wọn lẹ́sí tí ó lè fi ara ẹni tẹ́lẹ̀ tó a gbọ́dọ̀ pẹ̀pẹ̀ balẹ̀ tó kò ní sí wàhálà. ìkejì ni wípé ìyọ̀dọ̀ wà látọ̀dọ̀ ẹni tí obìnrin yẹn wà lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso ó lè jó díẹ̀ ó dẹ́ sábà ti di pé fitna máa ṣẹlẹ̀ pẹ̀lú ìdíjà fìyànjú káwọn èèyàn jó níjà ara wọn nínú wàhálà kàdíyà ìbẹ̀rẹ̀ wọn apàdé títí wọn fara máa lẹ́ra wọn kú wàhálà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ díẹ̀. ẹ má jẹ́ àgbà wípé àdébí sọlọ lọ́ àlùfọ́lá lọ́dún kan ọbẹ̀ ìdíjà tàdédé ni wọn bá rí ìpàgọ́ rẹ pẹ̀tẹ́ ní mọ́sálásí wọn ní kò ló ṣe jẹ́ wọn ní bí ó mú lágbájáde bí ó mú tàmọ̀dù ní àhà kí ló dé pé ọlọ́run ọba náà lẹ́sìn ìgbà lérò pẹ̀lú èsì káàkùn lẹ́fẹ́ sí bọ́lọ́run náà lẹ́fẹ́ sí ẹ̀yìn ìyá ìgbogbo ó ti sọ ọlọ́run tẹ̀lé kí wọ́n bọ̀ kó tẹ̀sí òun lẹ́sìn ẹ̀sìn wọ́n sọ èsì káàkùn wọn ìjọ ọlọ́run bá padà sí wọn padà sí ilé jọ ẹ̀rí gbogbo àwọn ìyá yẹn bá padà lé wọn padà sí wọn. ẹni pé bí sílẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní wọ́n á mú wọn kálábí níbi tí wọ́n ti pàdé tí wọ́n ti padà dá wàhálà rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọ̀yá dáadáa yìí àwọn fẹ́ ju owó òṣìṣẹ́ ọlọ́run sọ̀tọ̀ fọ́ọ̀mù àdìsọ́lá bẹ́ẹ̀ dẹ̀ ni mo tó ṣiṣẹ́ ọlọ́run sọ̀tọ̀ fi mẹ́ yẹn yàtọ̀ ọkọ̀ adédáàbí ìkẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run fẹ́ bísì ṣùgbọ́n àwọn fẹ́ gbé nǹkan bí òṣìṣẹ́ ọlọ́run àtọ́lọ́run náà lẹ́sìn gba lérò òṣìṣẹ́ ọlọ́run fi sọ pé bí táwọn àtẹ̀lé fún àtẹ̀lé sọ̀lọ́lọ́ àtẹ̀lẹ́ ọmọ ẹ̀jẹ̀ káfù yìí lọ́kùnrin kó يا عباد الله بعد النبي صلى الله عليه وآله وسلم هو أنه صحيح البخاري إنه حديث أبي هريرة رضي الله تعالى عنه قال سيدنا صلى الله عليه وسلم لمن تقول لي الله في رمضان جمع وعلي ملوك gbàtà wa jọ ọdún náà tẹ́lẹ̀ sọ́lọ́lọ́ àtàlà máa kó láyé ogúnjọ́ ló ti الله fún ilé ọlọ́wọ́ ọba tó ti ṣèjọ́ ọ̀dà gbé láti tẹ́lẹ̀ sọ́lọ́lọ́ àtàlà ọ̀tọ̀ ni wọ́n táwọn mi lọ sí o wọ́n á lè pé wá sí ìgbà tí wọ́n ka díìsì ìgbà tí wọ́n ka síkìú ìgbà tí wọ́n ka sáríbíyà ẹ dákun sí òun táwọn lọ sí náà ti káfù nìyẹn. bíbọ̀ kẹ́ ti káfù tó dé kẹ́ rọmọ tó yẹ sásìkò tá ọ̀dìlẹ̀ kéwù. torí tẹ̀síìrì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fi wọlé báwọn àti tẹ̀síìrì rọmọ ọkàn wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ẹni tó bá ti àwọn náà ṣe bẹ́lẹ̀ fẹ́ máa ń rí káàkiri ayẹyẹ dídí àárẹ̀ láti ṣe kọ̀sọ́gbọ́n kẹta fẹ́ jáde torí bí táwọn jáde bí jọ òun náà tó máa sí nínú àwọn kó tó pé sí kúrán bá dé jọmẹta jọmẹta tọ́ba ti wá di kó di mẹ́wàá báyìí á sọ ọdún ojoojúmọ́ kúrán làwọn olùmọ́bí lọ sí ọjà ẹtí máa ń ka kùránì sẹ́sẹ̀ sẹ́sẹ̀ lẹ́bi fún rọmọdán tó wá pọ̀ ńgbà tó dàsí kó rọmọdán kò sí láìpẹ́ ṣùgbọ́n ìdíyẹ ẹ̀sìn tẹ̀síìrì kẹ́kẹ́ tẹ́lẹ̀ kí rọmọdán tó dé àárín ẹ̀yìn tàbí tó yóò tẹ̀sí lọ yẹ wá bẹ̀rẹ̀ nínú àwẹ̀ ẹ̀kọ́ sí kẹ́kẹ́ láti ìlú bí yà lọ. tó nípa bẹ́ẹ̀ ìṣesí òṣìṣẹ́ ọlọ́run ọba ni pé tọ́ mo sọ fún wa pé kì í ṣe káwa tó kẹ tẹlifí alákọọsí ẹ àbọ àkọlákọọsí ẹ àti àkàdé ìdíláyì. ẹ ọ̀pá àti gbọ́ngẹ̀rẹ̀ rọmọdún yìí pé mọ́n mẹ́lì kí wàá ṣèbà ọwọ́ ọ̀sẹ̀ àyẹ́lá rọ́pẹ̀tà wà sí àtàwọn mínú àwọn olùkọ́ tó ti lọ. tọ́ba ti di pé rọmọdún ń bọ̀ báyìí wọ́n ó ti lè fi ó ni. mo tọ́mọ máa fèsì táwọn ẹ̀fà ti fi kọ̀ áǹtì kan ni. anabi sallallahu alaihi wa sallam tọ́ba bẹ́ẹ̀ òsì ohun tí máa ń ṣe bẹ́ẹ̀ òun ni wípé àlùkòsọ́lá máa àsìkò ẹ̀yẹ́ yẹ abu bíbí bí àyíbáda tọrọ bí ọba adẹ́gà nìkan ni ọba àsìn bẹ́ẹ̀ yọ ọba bọ ọba adẹ́gà sọ̀rọ̀ yọ ọba tó zikiru zikiru sáwọn yìí tó ń bá bọ tó ń bá tẹ̀lé àfúnni o kìlá ti ní wàá lọ ru ẹrù tẹ̀sùn bá ti kẹ̀kẹ́ wájú ẹ̀ ìsìkáàfù yìí lẹ́ni mo fi sún àwọn kẹ̀kẹ́ tí mo fẹ́ sí ni ká má gbàgbé zikiru sáwọn yìí àyíbáda ni. والعبادة الأصل فيها المنع والتوصيل ذكر الله في الدعاء وعبادة لهم bẹ́ẹ̀ ni gbogbo ńlá bá fi pè ní jọ̀sìn nìyí ìpínlẹ̀ rẹ̀ náà ní ká sọ pé o kò gbọdọ̀ lé títí tá fi rẹ̀ ẹni wo lè fi báyìí kẹ́kọ̀ọ́ bá ru ẹ̀sùn bá ti kẹ̀kẹ́ síwájú wọ́n ní kí wọ́n lè rẹ̀ sí káàpù yìí náà kàláfà wọn kàláyé lò àṣàrà mi wọ́n bá fọwọ́ lè pè ní o kébì bá káàdì ẹ̀ tó bá ti dàgbẹ́ kọ́ torí bẹ́ẹ̀ bá lọ sọ̀tà láti má ṣe àtìkáfù rẹ̀ nìyẹn wọ́n ebi sí pàdé wọ́n emu ní àkókò ìgbẹ́ àtẹ̀gbẹ́rẹ́ àyèrà bára wa sọ̀rọ̀ dáadáa àbí bẹ́ẹ̀ náà lọ́wọ́ akó fóònù àtìkó sìmẹ́ntì yẹn débẹ̀ àwọn tí kó pàdé náà kọ́kọ́ ìwọ́n tó olóògbé bẹ̀yẹn ti bọ́ yẹn àbí ọjà wa yẹn èlò ti tó ti dé ẹ̀mọ́ àdékẹ́dẹ́kẹ́ wa padà gbogbo eléyìí á pa gbogbo nǹkan ni ọlọ́run ọba tó كما بلغ يا أولو سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله هذه تلاوة القرآن àwọn kẹta máa ti mẹ́rin àwọn àdúrà bí àdúrà àárọ̀ ìtìrọ̀lẹ́ náà ti máa ń ṣe tẹ́lẹ̀ nínú ìjọ ti ká mẹ́rin sọlọ́lọ́ àlùsọ́lá ni máa ń ṣe ní mẹ́wàá tó gbẹ̀yìn rọmọdọ́ọ̀nù òun náà ní sàhárù ilé ẹlẹ́sìn kọ́ni. awúrò àbí ẹ̀rí ọba awúrò àbí òru àbí yíwó èyí tó bá dẹ́ta sọ yìí pé tọ́lọ̀ ń bá fi yẹn ṣe kò ń gé òun yẹn káyọ̀rọ̀ mi ní alìsí ṣàkóso ìjọsìn tí yẹn ti ń bẹ̀ yẹn ó lóore ju ìjọsìn tí yẹn ti ní ẹgbẹ̀rún oṣù lọ. òun ló fọ alàdẹ́bí sọ́lọ lọ́wọ́ àtọ́lá sọ yìí pé ẹni yóò tó ọba hẹ́nẹ́ rẹ̀ mú tó jẹ́ aláwọ̀ àrí lóru yìí fa ẹnẹ́rù màrú aláwọ̀ àrí gbà ní. ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí wọ́n sọ pé ó tó lò báyìí tàdé tó lò tó gbẹ tí wọ́n e ẹ̀ tí wọ́n fi ń ṣe gbogbo oríṣiríṣi nǹkan odòdó báyìí odò kẹfẹ́ owó ń pè láláwà rí bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni yẹn ti rí. àlejò sallallahu alaihi wasallam ó ní ẹwà ọ̀rọ̀ abẹ yìí ẹwà sínú mẹ́wàá gbẹ̀yìn kí láti fi wá ní àbá kékeré lọ́dọọdún má ni lọ bí orin bá a kó láti máa máa wọ ọ̀rọ̀ àti òkọdì ebi kú kẹlẹ àwọ alásán àbẹ ká wà bọ wájú ká wọ ọyẹ ẹja kírun síta wọn ti náà máa kírun ni nígbà tá a kí yídì yídì wọn ni ká lọ fi pápá òjijì ọlọ́run sọlọ lọ àlùfẹlẹ wọn ni mọlùkọ ọmọ lẹ́yìn náà kàlùkọjọ yìí máa nà wà kíkà abẹni ẹni ọba ti dè náà fi là láti lu ọ̀rọ̀ àti gbọ́dọ̀ wà láwọn ọmọ ọkà fún dáná mẹsàmì gbogbo tó ti ṣe nínú ẹsẹ̀ Ọlọ́run máa forí ọbẹ ẹgbẹ́ bá ti wọlú yẹn ni ẹ pẹ̀lú náà mílà ni tọba yẹn bá ń ké sára wíwá jágùn tẹ́lẹ̀ á tún wá jógùn sí i gbogbo ẹ̀yin náà ń sá lọ ara ẹ lọ ń fẹjẹ ó lè yọ ọtẹlẹlẹ ara ẹ ni wọn lọ mú ọ̀pọ̀lọpọ̀ níìsì wọn kíjọ àkọ́kọ́ wọn káàrin ìparí ẹlòmíì ní mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá kejì àti mẹ́wàá kẹta ara rẹ lọ sẹ̀jẹ̀ wọn ni àjọba bá dá òun náà ló kù ààrẹ bísà wọn bá ṣe náà lọ gbà òfurá ti rọ́ọ̀bì àforíjì ọba dẹ́nà kí máa mi ti yọ tuntun síbi ọ̀rọ̀ ẹ̀yin kírun ẹ máa ké ẹ máa ké kẹ àwọn yẹn tuntun kárẹ́ ọ̀rọ̀ sí mọ́ wípé ta lé lé rí ẹni sábà náà wọ̀n kan ní ọyá wa máa sì mọ́mú wọn ni àbá ẹgbọ́dọ̀ máa kéde ayà kan kọ́kọ́ ọ̀rá yìí. at least kó sáyà márùn wọn gbọ́dọ̀ fi níbi rákà níbi rákà ẹyọ kẹsì nínú ẹ̀la fi ń dára wíwù. ìwọ àti ti mí ní ẹ torí bẹ́ẹ̀ tó fi ìjọ ti dáná ṣe nígbà wà lẹ́yìn rọmọdán yìí lórí mi àtọ̀hún náà ni à ń pọ̀ nínú tìláwàtì lọ́kàn àbí ọlọ́run subhanahu wa ta'ala اللهم يسر لنا عبادات